صلى الله عليه وسلم آمين فرضي ويوم الإسلام أسمت فرضي الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ها thought samu wato kuma wani da ke wato kuka ai wato الله عليه وسلم عليه وسلم صلى الله عليه عليه وسلم. فقد Thank you. kọ. Lẹ́yìn òfin kẹ́lẹ́ máa lè ike ikú kẹ́lẹ́ ayọ́ rẹ̀. Olóyè lè jọba àwọn ọmọ ọ̀rọ̀ àwọn àtúrà sílẹ̀ sílẹ̀. Bẹ̀rù bẹ̀rù bẹ̀rù àwọn ọ̀rẹ́ lọ. Olóyè lè jọba. Deus.